kọ́ríntì kínní orí kẹrìnlá. ẹ máa lépa ìfẹ́ kí ẹ sì máa fi ìtara ṣàfẹ́rí ẹ̀bùn tí í ṣe ti ẹ̀mí ṣùgbọ́n kí ẹ kúkú lè máa sọ tẹ́lẹ̀ nítorí ẹni tí ń sọ̀rọ̀ ní èdè àìmọ̀ kò bá ènìyàn sọ̀rọ̀ bí kò ṣe Ọlọ́run nítorí kò sí ẹni tí ó gbọ́ ṣùgbọ́n nípa ti ẹ̀mí ó ń sọ ohun ìjìnlẹ̀ ṣùgbọ́n ẹni tí ń sọ tẹ́lẹ̀ ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ fún ìmúdúró àti ìgbìyànjú àti ìtùnú ẹni tí ń sọ̀rọ̀ ní èdè àìmọ́ fi ẹsẹ̀ ara rẹ̀ múlẹ̀ ṣùgbọ́n ẹni tí ń sọ tẹ́lẹ̀ ń fi ẹsẹ̀ ìjọ múlẹ̀ ṣùgbọ́n ìbáwù mi kí gbogbo yín lè máa sọ onírúurú èdè ṣùgbọ́n kí ẹ kúkú máa sọ tẹ́lẹ̀ nítorí ẹni tí ń sọ tẹ́lẹ̀ pọ̀ ju ẹni tí ń sọ onírúurú èdè lọ àyàṣe bí ó bá ń ṣe ìtumọ̀ kí ìjọ kí ó lè kọ́ ẹ̀kọ́. ǹjẹ́ nísinsìnyí ará bí mo bá wá sí àárín yín tí mo sì ń sọ̀rọ̀ ní èdè àìmọ̀ èrè kí ni èmi ó jẹ́ fún yín bí kò ṣe pé mo bá ń bá yín sọ̀rọ̀ yálà nípa ìṣípayá tàbí nípa ìmọ̀ tàbí nípa ìsọtẹ́lẹ̀ tàbí nípa ẹ̀kọ́. bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn nǹkan tí kò ní ẹ̀mí tí ń dún ìbáà ṣe fèrè tàbí dùrù bí kò ṣe pé ìyàtọ̀ bá wà nínú ohùn wọn a ó ti ṣe mọ ohun tí fèrè tàbí tí dùrù ń wí nítorí pé bí ohun ìpè kò bá dájú ta ni yóò múra fún ogun bẹ́ẹ̀ sì ni ẹ̀yin bí kò ṣe pé ẹ̀yin bá ń fi ahọ́n yín sọ̀rọ̀ tí ó yé ni a ó ti ṣe mọ ohun tí a ń wí nítorí pé ẹ̀yin ń sọ̀rọ̀ sí òfurufú ó lè jẹ́ pé onírúurú ohun ní ń bẹ ní ayé kò sì sí ọ̀kan tí kò ní ìtumọ̀ ǹjẹ́ bí èmi kò mọ ìtumọ̀ ohun náà èmi ó já sí aláìgbèdè sí ẹni tí ń sọ̀rọ̀ ẹni tí ń sọ̀rọ̀ yóò sì já sí aláìgbèdè sí mi bẹ́ẹ̀ sì ni ẹ̀yin bí ẹ̀yin ti ní ìtara fún ẹ̀bùn ẹ̀mí ẹ máa ṣe àfẹ́rí àti máa pọ̀ sí i fún ìdàgbàsókè ìjọ nítorí náà jẹ́ kí ẹni tí ń sọ̀rọ̀ ní èdè àìmọ́ gbàdúrà kí ó lè máa ṣe ìtumọ̀ nítorí bí èmi bá ń gbàdúrà ní èdè àìmọ̀ ẹ̀mí mi ń gbàdúrà ṣùgbọ́n òye mi jẹ́ aláìléso ǹjẹ́ kí ni èrè èmi ò fi ẹ̀mí gbàdúrà èmi ò sì fi òye gbàdúrà pẹ̀lú èmi ò fi ẹ̀mí kọrin èmi ò sì fi òye kọrin pẹ̀lú bí bẹ́ẹ̀ kọ́ bí ìwọ bá súre nípa ẹ̀mí báwo ni ẹni tí ń bẹ ní ipò òpè yóò ṣe ṣe àmì sí ìdúpẹ́ rẹ nígbà tí kò mọ ohun tí ìwọ wí nítorí ìwọ dúpẹ́ gidigidi nítòótọ́ ṣùgbọ́n a kò fi ẹsẹ̀ ẹnìkejì rẹ múlẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí èmi ń fọ̀ onírúurú èdè ju gbogbo yín lọ ṣùgbọ́n mo fẹ́ kí n kúkú fi òye mi sọ ọ̀rọ̀ márùn-ún ní ìjọ kí n lè kọ́ àwọn ẹlòmíràn pẹ̀lú ju ẹgbàárún ọ̀rọ̀ ní èdè àìmọ̀. ará ẹ má ṣe jẹ́ ọmọdé ní òye ṣùgbọ́n ẹ jẹ́ ọmọdé ní àrankàn ṣùgbọ́n ní òye kí ẹ jẹ́ àgbà a ti kọ́ nínú òfin pé. nípa àwọn aláhàn mìíràn àti elétè mìíràn ni èmi ò fi bá àwọn ènìyàn yìí sọ̀rọ̀ síbẹ̀ wọn kì yóò gbọ́ tèmi ni olúwa wí. nítorí náà àwọn ahọ́n já sí àmì kan kì í ṣe fún àwọn tí ó gbàgbọ́ bí kò ṣe fún àwọn aláìgbàgbọ́ ṣùgbọ́n ìsọtẹ́lẹ̀ kì í ṣe fún àwọn tí kò gbàgbọ́ bí kò ṣe fún àwọn tí ó gbàgbọ́ ǹjẹ́ bí gbogbo ìjọ bá péjọ sí ibì kan tí gbogbo wọn sì ń fi èdè fọ̀ bí àwọn tí í ṣe aláìlẹ́kọ̀ọ́ àti aláìgbàgbọ́ bá wọlé wá wọn kì yóò há wí pé ẹ̀yin ń ṣe wèrè ṣùgbọ́n bí gbogbo yín bá ń sọ tẹ́lẹ̀ tí ẹnìkan tí kò gbàgbọ́ tàbí tí kò ní ẹ̀kọ́ bá wọlé wá gbogbo yín ni yóò fi òye ẹ̀ṣẹ̀ yìí gbogbo yín ni yóò wádìí rẹ̀ bẹ́ẹ̀ ni a sì fi àṣírí ọkàn rẹ̀ hàn bẹ́ẹ̀ ni òun ó sì dojúbolẹ̀ yóò sì sin Ọlọ́run yóò sì sọ pé nítòótọ́ Ọlọ́run ń bẹ láàrin yín. ǹjẹ́ èyí a ti ṣe ará nígbà tí ẹ̀yin péjọpọ̀ tí olúkúlùkù yín ní sáàmù kan ẹ̀kọ́ kan èdè kan ìfihàn kan ìtumọ̀ kan ẹ máa ṣe ohun gbogbo láti gbéni ró bí ẹnìkan bá fi èdè fọ̀ kí ó jẹ́ ènìyàn méjì tàbí bí ó pọ̀ tán kí ó jẹ́ mẹ́ta àti èyí nì ní ọ̀kọ̀ọ̀kan sì jẹ́ kí ẹnìkan gbúfọ̀ ṣùgbọ́n bí kò bá sí ògbúfọ̀ kí ó pa ẹnu rẹ̀ mọ́ nínú ìjọ sì jẹ́ kí ó máa bá ara rẹ̀ àti Ọlọ́run sọ̀rọ̀ jẹ́ kí àwọn wòlíì méjì bí mẹ́ta sọ̀rọ̀ kí àwọn ìyókù sì ṣe ìdájọ́ bí a bá sì fi ohunkóhun han ẹni tí ó jókòó níbẹ̀ jẹ́ kí ẹni ìṣáájú dákẹ́ gbogbo yín lè máa sọ tẹ́lẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan kí gbogbo yín lè máa kọ́ ẹ̀kọ́ kí a lè tu gbogbo yín ní inú. No? ẹ̀mí àwọn wòlíì a sì máa tẹríba fún àwọn wòlíì nítorí ọlọ́run kì í ṣe ọlọ́run ohun rúdurùdu ṣùgbọ́n ti àlàáfíà gẹ́gẹ́ bí ó ti jẹ́ nínú gbogbo ìjọ ènìyàn mímọ́ jẹ́ kí àwọn obìnrin yín dákẹ́ nínú ìjọ nítorí a kò fi fún wọn láti sọ̀rọ̀ ṣùgbọ́n jẹ́ kí wọ́n wà lábẹ́ ìtẹríba gẹ́gẹ́ bí òfin pẹ̀lú ti wí bí wọ́n bá sì fẹ́ kọ́ ohunkóhun kí wọn kí ó béèrè lọ́wọ́ ọkọ wọn ní ilé nítorí ohun ìtìjú ni fún àwọn obìnrin láti máa sọ̀rọ̀ nínú ìjọ kí ni lọ́dọ̀ yín ni ọ̀rọ̀ Ọlọ́run ti jáde ni tàbí ẹ̀yin nìkan ni ó tọ̀ wá bí ẹnikẹ́ni bá ro ara rẹ̀ pé òun jẹ́ wòlíì tàbí òun jẹ́ ẹni tí ó ní ẹ̀mí jẹ́ kí nǹkan wọ̀nyí tí mo kọ sí yín kí ó yé e dájú pé òfin olúwa ni wọ́n. ṣùgbọ́n bí ẹnìkan bá jẹ́ òpè ẹ jẹ́ kí ó jẹ́ òpè. nítorí náà ará ẹ máa fi ìtara ṣàfẹ́rí láti sọ tẹ́lẹ̀ kí ẹ má sì ṣe dánilẹ́kun láti fi èdè fọ̀ ẹ máa ṣe ohun gbogbo tẹ̀yẹtẹ̀yẹ àti lẹ́sẹlẹ́sẹ